الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد mini ginana adumoju allah tabaraka wa ta'ala kidwa kalbi ingini ko fi ramadan inu logun yo melu ihodo 1438 odo hijira ya kidede payin oṣù Gregorian calendar oṣù kẹfà lógún ìwọ̀lọ́ 2017 kàràtọ́ ayé ní ayákwáni ojí aya kí ọmọ mẹ́ta yọ́ méjì aya 62 èbí tó rọ̀tọ̀ alì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم إن هذا الكاي دي قليك دي مقويل هو القصص الحق الكاي يوقف يوم شاء مقويل وما من إله إلا الله وندو أردو إدمون جدو الله العزيز mutum dukica jobe yoka aziz ne ko jimon ce tabali alhakim ne ke amoto kai na فإن تولوا فإن الله عليم بالمفسدين فإن تولوا كما مجرد لتسمعوا عزك فلا يدوم ما تهما بيرد ما مجمع رده فإن الله عليم أيام ما قجوا الله شنيما بالمفسدين أما حكم أكبر بيه أكاكا ما أكبر بيه الله شنيما بيه قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ, ولا يتخذ بعضنا بعضا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل أهل الكتاب الله تبارك وتعالى مدد نوكا نبيني ودع وكيكا كني أمك مرزاك دامو من أم أهل الكتاب تعالوا مليا إلى كلمة سواء بيننا وبينكم من لواكربو كولاكا وكولا لشوكي تيني تيابا ديا وقامي alùpùpù màkúmà dùnà wáyé ọgọ́lẹ́bì sí màmọ́ dùnà mẹ́rin aláàna àbúdà ilẹ̀ allah olùkàwéra rẹ̀ ń mú nẹ̀ lùgbé ọjọ́ aláhù wọ̀lá nùsírí kàbíhì ṣe àná olùkàwé dẹ̀mú ẹ̀yìn mọ́lá dúró ọjọ́ aláhù káwé dẹ̀nẹ̀ mọ́lá ọjọ́ wọ̀lá ìtẹ́kìdà báọ̀dùnà báọ̀dùn àrùbábà mi dúró nìlá máa ń kọ́ ẹnẹ́ kàìwá kí wọ́nyẹnẹ̀ kéjì sí dùtọ́jọ́ ọ kàìwá awọ́nyẹnẹ̀ kéjì awọ́nyẹnẹ̀ kéjì torúkà fa'in tawallau iji kwene kwem da hudu gida yi zuwa mai halin kitab kuma mu birida fakulu a makamadi imani a makamadi shabakwa makakin ishadu bi anna muslimun mẹ́mí jẹ́ alígbà kàkí أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أَفَلَا تعقلون ojogi ne ka allahu tabaraka wa ta'ala ga kini annabi sallallahu alaihi wasallam kibbi ami yahudu maya min nasara o jana ile gaba da yayi annabi sallallahu alaihi wasallam ishe wala o dogi da ishe hodo ona ga adu dogi da ni siga gini ina mi fi wa bo kun gun gun ma ni kale ina mo jana bo kula o te jiji kimani kale kolan taka abugo ugbo gile etaka da ko imudunga munuse uma neto malelo ishiro takada, takada taka da usilu tujane faris onu kaisar taka da usinya karabo ujane faris onu mune ko taka da unya karabo shunu rum madu akin azimu rum onulile ojane rum tagada un tinya kerebo un teni kuma do akini hirokan amunu ojane ale kwa kuchaka kuma wonyane anabi sallallahu alaihi wasallama chimilita dumuma okio okio okio okio alale to abilita la tuma ẹnẹ̀nẹ̀ ma ṣe dámọ̀ jàmá ẹdú yíyú ẹwọ̀n mẹ́lí ojú ọ̀làkẹ́dẹ̀ iná ẹwọ̀n kìkàdẹ́ ẹwọ̀n kìkàdẹ́ o ẹni kò máa dọ́wà kí ni ahùn tako onú maka kò máa dọ́wà kí ni abu sufiyan ìlìyàn kẹrẹ̀bọ́ bilẹ́bì ọgẹ́lẹ́ ìwọ̀n ló yàn kẹrẹ̀bọ́ ọ̀ unu ikoisor e, alkin ya bole ito e, inini amma gwa muhammadu da emi alale gaskiya ni ce yere sogala ne de muhammadu oyamele ise da daga da mi hinu ni ke olo ogwe eogi karamu abuja ne kuma an olo ogwe alakika nwa don nga onuleta abu abu ni nini wetu nu ya na maka e momodu la egba ma biun i to wuye la bi komo ye la ne ka je omodu omo omo na la na ne ji eh amai du pe ta ka me je le ta nunu la bi to olopun ha abide omo la ji ye ye le ma de mini ngene ke bulu wele la ye le ka ta Eh, ọlọ́kùnrin tó lọ́pọ̀ mẹ́lẹ̀mẹ́sí hadisi kàkàkìdẹ́ hadisi gbọ́ lọ́kàlùsí dédé sẹ́yìn buhari iná lọ́pọ̀ ẹlẹ́jọ lọ́pọ̀ mẹ́lẹ̀mẹ́sí ẹ̀tọ́ onugbònugbò àábìdẹ́ mamẹ́hun tó múnẹ̀ àtijẹ́ ẹ̀ẹ́nà lílẹ̀ ìṣà jaman tọ́ ìṣà rèémí tánì ìṣà abóhùyó na abóhùyó na tánì tọ ẹnwà ọ̀tùdọ́kì adúmẹ́dá òyìnkó tọpa kúchaka àmọ́ọ̀làkà níbi sọ́làmàchaka ìkótọ̀ ìjíníkà alùgbàrà kì ní máa rárá ọjọ́ ọmọ tuntun ká mara ń dìtẹ́ máa ṣe é máa ṣe ipa kúchaka gẹ̀dẹ́ abí ni àlìyàgùdọ́rù àìdẹ́ ha ayi dai anibi lɛ itse ɛnɛ ɔwɔ itse mu n'ɔwɔ lɛ ɛni ɛɛ eh, eh, inali lɛ du aŋɔla nu omi ko nu kpe oni anibi sɔlɔ sɔlɔ ama kpakpo tsaka ɛni lɛ nana hadisi ni fisa bukari ya merogu ina ti abu sufyan nu ya na maka sabe yu ani bi ma do mo ni i gaskiya ka yu ani ma milita duwa lita ko lita ko mamor di duwa le mamu duwa turu ma uba ma milita duwa e won ani bi akoyo tagada ke mo mune dun ola ka ni bi koyo tagada e ola eni bismillahir rahim من محمد رسول الله إلى هرقل عظيم الروم هرقل عظيم الروم تكاتا كدي يكوكو محمد ونجوجو يواكر به هرقل ونو أجال الروم سلام على من اتبع الهدى eboki duje eneke ale bogecha eneke ale butona amma ba'd ubile fa aslim eholo ogwe تسلم قولك بو وأسلم إهلا يؤتك الله أجرك مرتين ولا دا دوبل ولا دا جميجي بمو جوادوه ولا دا نبي إساك اللي بو ما يلا دو ميك نولي بومي ولا دا جميجي ما دوه فإن توليت أمدا مبردا فإن عليك إثم الأرسيين أو يادو ليبيه وليبي abodu kumachamene olebo efako ọjá ló lè fi máa yàdùn wọ́n wọ́yá ahàlàlìkítà àmẹ́kùnmẹ́ marisakada múmẹ́ tààlẹ́ ilẹ̀ akẹ́lìmẹ́tì sẹ́wà ìbẹ́yìnà mẹ́lẹ̀ akúnmẹ́ amúkọ̀lá kàgbà kọ̀lálẹ́tù kéde ìṣàgbàdẹ́ àpamẹ́ wọ̀bẹ̀yìnẹ́kùn aláàna abúdá ìlàlá agídà rẹ̀ mú múnà ojú jí wọ́n jọ́nu wọ́lá ní ṣe kàbí iṣẹ́ àdẹ̀wọ̀máyọ́jú ọ̀lánú ìtùgbẹ̀kẹ́ nẹ́kẹ́ ìwà tí wọ́n yẹnẹ̀ kéjì jí múlù sọ́jọ́ lè wó yà láhùdùn fàyíntàwàlẹ́wò máa mú bèrè dáa ọkọ̀lù sáàdù bí anna musulmi tó ẹka ọmọ àkíní mẹ́gbẹ̀ yálẹ́ kàkíní àwáyé musulmi nga sí àtọ̀lọ̀ pẹ̀lú ọjọ́ àti lórí ìtàkà níbi kọ́ bìbí mú enehu amaye leta kɔkpa kutsaka gbogbo yi leta takuma adu dɛ nekik leta alo ŋdzɔ gɛlɛ maye ni yours and abane yours faithfully abeke sincerely and abane tama ɔsayi nono bɔti mi da ala arab ŋa kileta li tso ti ta la ŋo du awan abakwa ne leta obi min. omie na abanei ila n'aba na abanei ẹnjẹ awọ àpapà lẹ́tà yà àlà àpapà dẹ torí mi di lẹ́tà yà nínú ó nẹ gbapá ó nẹ ní kí ní agbá lé mẹ́mẹ́rẹ́ kí kẹmú ìdán ẹgbà kí gbapá jákè àgbè tálàmù ẹnẹ kí kọ̀ kọ́ so ideally ó dé ẹnẹ yà tó gbẹ kí kó máa ẹnẹ ẹ̀ takùmá abodu kuma adile tani de hunguma ngini em dunguma ngini ta ma gba ba jo eba chile kuma nyawo ga ne kileta pata tak ma da biya bileta e. so ti gba ko dugi date kire cho ga ne ma wa gu ta ka ne bi kileta ere ama to ka al ki kileta ra mu nu le jo le tafsiri ngini ite nyari lita ka bi ko kwa reaction ma onu hirakal onu gine ka ne bizile ta nwi ba umuji mali ulukan kwa kuchaka ma na oju ati kunche horo imi imani ku egbe ko ma ti ne di imani tari inu nuka gidoja ne ubuka madu kini tufailu oba amri adusi idile ta ngunu le alkuma kojide kuma fight n'ebi. ama obi anya mkpakwụchaka ọjọọ atịkọ onu tụfa ilele ọjọọ atịkọ onu ilechi họrọ ọgwe unu ya na-edusi onu ile họrọ ọgwe ile onwe ọgwụ abụghụrụ ire wọrọ ọda onu dusi ọwa enwu onwe abụghụrụ ire aṅụ gwọrọ abụghị nke onu onwu na ike ṅụọ medina ama abụ abụghụrụ ire amasị na nwa toleta alẹ́ kàníbi tẹ kọ ìgbà alẹ́ pàkójá káyẹ́bá ìṣèkùnà lọ àmọ́ ní nánà máa gbéleta alẹ́ máa ti investigation máa ti bisiki kúmá mẹ́lẹ́ kúmá dọ́ àníbi kúmá mọ́lọ́ làkẹ́ àkà àmà ìgẹ̀sìkì àwọlé máa mọ́ àdínì ńgbà náà àlẹ́gbọ́gbọ́ aláwọ̀ akíní àhàlẹ̀ kìtà àmẹ́kùmá rẹ̀ sákàdá wọn mẹ́ lima tó ira rojo la ibrahim ati ka kini ama ama ama toguse ko ama sodi abele ma ta ka kini adini o guse ko kama do je le ba adini ibrahim ayedom ojo akini sen ki muda dini ibrahim abechi inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikeen imda dini ibrahim abechi ani ibrahim òun wà tó dìní ó dè ngàmẹ̀ àti rẹ̀ àmì yahudi ẹnìyí àmà ìṣojú àdínà ní ibrahim àngàmá dẹ̀ àmì kírísẹ̀nì ẹnìyí àmà ìṣojú àdínà ní ibrahim àngàmá dẹ̀ ọjọ́ àgíní iye mẹ́tẹ́ náà lè mẹ́mẹ́sí ma kana ibrahim yahudiyan wala nasraniyan ani ibrahim ìdọ́gbà kàyà kàdàbọ́wà نعم ده دي آيك دي يا, يا أهل الكتاب لما تهاجون يا أهل الكتاب لما يعني تهاجون في إبراهيم وما أنزلت التوراة وبلها وما أنزلت التوراة والإنجيل إلا من بعد إذنه afala ta'qilun Allah tabaaraka wa ta'ala ni ke ali ya ahli alkitab ama kuma rataka da ngume lima tuhajjuna fi ibrahim e o chita ku meraro ojo la ni ibrahim age ambe ye ni ani ibrahim e cho chatting ali be ye ni ani ibrahim e cho aladi ngali to atatora àti ìjìlá kùmàdúrọ̀ ogun wọ́n máa ń zìlá ti tẹ̀wọ́rá tí wọ́n ìjìlú ilá mi bá nìyí àtàtọ́rá ti ìjìlá iyejú ń tù bí a ní ibrahim àmàdúrọ̀ ogun ẹ̀hùn àtàkàdá yà máa dùsàdí ní ìjáde igi ṣàtọ́rá rẹ̀ amẹ́kùn mẹ́yìn aládì tàkàdá yà máa dùsàdí ní mẹ́ẹ̀kì tọ́ àtìjìlá àtàtọ́rá ní ibrahim alìgá lè kútà màkì yẹnna mu nungaki ani ibrahim adi adi ni meyi jina lẹ ọgẹni lẹ abayọ yi aboka dọmọ maa ni hin anibi isa alayhi salam nga maa le bọ wọ́n fi kristian aki kọla wọ́n ṣàkàyà kí kóòtù bible hùn tolu yìí leba báyìbùlù ṣe nọ́ọ̀mà nọ́ọ̀mà gbà máa yìí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yà gọ̀ ọ̀tàkàdàkà yẹn na bẹ́ẹ̀ john chapter one verse one gbẹ́lẹ́ kàmáà ṣe In the beginning was the Word, and the Word was with God, and the, and the Word was God. we like in John 3:16. For God so loved the world that he has sent his only begotten Son, that whoever be, believes in him shall never perish but have everlasting life. gbẹ́gùn mẹ́gbà kàdé àbájọ kàtó igbé kalẹ̀ kàdé tí ọmọ àdàbì sí ànẹ̀kú rẹ̀ torí kí jẹ́ kọ́ ìnà ka kì májà ṣídé kámlù tẹ̀gídò ọ̀lọ́ ọjọ́ ìṣe gàbá adé ayé inú bókà márùn sí kùkù márùn bókà tálẹ̀ ọgbọ́dún pàkójá káàkì fún àwọn ọjọ́ ọdọ àwọn

to kraịst ya ene nwere bụ ewucha din iwu ma nwụdo onugbo na kristian ya anabita kristian nchi chenke eti kristian nene kido ya ya ke aki i ewucha ji kristen kristian jene gị aliba alibi isa talibi isa onwe oche aliba alibi isa nga oche omale ayimu isa hanifan musliman mi àdínì ṣàdínì oyé lókà nẹ̀ṣọ́ orin jẹ́ ẹgbàkàdọ́ ẹgbàkàdí jẹ́sẹ̀ tù ma kó a alùpùmáṣí ma ṣàníbi iṣẹ́ àjọmá aléjìsàlám temptation of jesus christ ẹgbàkìbìlì wà dà níbi iṣẹ́ tóbi ẹni ẹdún kẹ̀ṣẹ̀ kẹ̀ṣẹ̀ ma skúlù kẹ̀ṣì sí àrùkẹ́ àbáyọ ma kẹ́hun lẹ́ temptation of jesus christ ọ̀nà kìbìlì ṣàníbi iṣẹ́ àjọmá ni àníbi iṣẹ́ àjọmá ni mo dọ̀ ọjọ́ tí o ti dájú ìbílí ìwọ̀n ní kìdọ̀ yó mọ́ yó ọdún júbì gbogbo tí bá lè gbé epo ló ìbílí mọ́ yó ọdún júbì gbogbo tí bá lè gbá epo ló tàbí ìjọ́jú máa gbogbo ìmúdá adágójúwó yẹni ọkẹ́gọ̀ ọkẹ́gà nípa kẹtẹ wẹ́lọ́ àmàrísìkì kẹjọ ẹnu kú kẹjọ yìí àmẹ́rin jága kẹjọ wà lè ẹnibi sátánà tẹ ọmọ yà lè pàkúṣáká yẹni àmẹ́rin kẹjọ pàkúṣáká òun wá kóhùn ẹ̀ àmà ìṣẹ̀fẹ̀lẹ̀kù ẹjẹ́ kò yí kalẹ̀ nínú táfùmákó ẹnibi sáyẹ́ ni ọ̀lẹ́jẹ wákà kẹjọ lè gàjẹ kọtánì akíní máa dùn yí kalẹ̀ nínú múnẹ̀ tí ó yọ àlàmù máa dùn yí kalẹ̀ enwela dunga bilem dunga kinihi asika kojo untu dugi tikwa kumare kristeni duka tuni ni chimo la kide lakini anabi isa ibili jesha yoma turuki doji kane ama anabi isa ko omi adoji kane mu egen udoji kane egen to do omi macha doji kane mi anabi isa kale ikale omi macha doji kane mi omi marare mi ikale yẹ́ ni ọjọ́ ohun ma dójí kalẹ̀ ní ẹkì máa jẹ́ wọn kóòtù báìbùlù ní tàbálẹ̀ ní tí a kí ní ìskúlù gbé mísàlẹ̀ jíun tàbálẹ̀ yìí ní kàwọn yẹn nẹ́ka gbé yẹ agbọ́ ma dúró book of john chapter book of acts chapter 8 àmà àpà àwọn ọkùnbà o. ẹ má àwọn àmẹ́lá máa akótẹ̀gbẹ̀bọ̀ ní ìrẹ̀wọ̀n ọjọ́ adúdú ma wá ó dí àmà pàdé ọ̀tákàdé ma ọ̀gẹ́nilẹ́ tí pẹ̀kà márùn-ún náàdọ́ ma mú kó pálú ojú àyí lọ a ma mú kó pálú ojú àyí lọ tánkù má wọ́n lè gùnmọ̀ àwọn kàlẹ̀ a bá níbi má kí àpálú ní lẹ́yìn ìdákẹ́ ọlẹ́ dáálẹ̀ sọdálà níbi isa aléìsàlám ètò ọjọ́ ìṣẹ́nu Adini iyo ọ̀mẹ̀mẹ̀lẹ̀ lẹ́hùn ṣàdínì islam sọdálà tàbárakà ọ̀tà aláìníhì àtàtẹ́wọ́rá àti ìjìlá màdúrọ̀gú ilámi báàdìhì òbí àníbi ibrahim màdúrọ̀gú dà afala ta àkìlò ẹ̀hùn ti tákì mẹ́má nínú àkìlì nígi màmá jàkà ní pé kóòtù báàbìlì ń mẹ́ni ọ̀là ẹ̀ ọ̀là mùgìdẹ́ ikùn màkàí ibùmẹ́yọ̀dán máa ka ha antum ha ulai ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم نعم فلم تحاجون فيما ليس لكم به علم بالله والله يعلم وأنتم لا تعلمون ها أنتم هؤلاء

ọjọ́ aláhùn ní ìmà yìí wà á ń tún láti àlẹ̀mú àmá àmẹ́gidẹ́ yìí fẹ́mdà ní ìmà ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ما كان إبراهيم يهوديا النبي إبراهيم ما ينشأ an ibrahima ita ita tinjin wala nasraniya an ibrahima iya ta yala dinjin shanki man ta tinikin yala dini ya wasa dini walakin kana hanifan musliman annabi ibrahima shi hanifan shi ọ̀pá àdínì yọ́ mẹ̀mẹ̀lẹ̀ ìdágó àdínì èkì mágọ̀rún wọn ní ibrahim àdágó yìí mú yìí hanifan mayani hanifan ti yanki ce to kpaala ki ma gọ si bani de musliman ya ŋo ca tolo ko ŋo jo wa ma kana min al mushriki ani ibrahim ayi ade ama suri so adini ki jile yi gaba de ai adini ki nana major religions ama adini obo ele ma se adini melelele ojo meta imuko ni ibrahim ati akide yanihi ma kana ibrahima yahudiyan wala nasraniya yana nabi ibrahima ideha mi yahudu ni iya deha mi nasara ideha man shatin iya unshabe ma duma jews adini ma ma do judaism ani ibrahima deha adini judaism ni wala nasraniya ideha adini christianity ni walakin kana hanifan musliman iya ba pangide walam yaku wa ma kana min al-mushrikin ya da ma shi din in yi jatin in yala din isho din da ma kai dai wa bilaha inna awla an-nas fi qala li ibrahima inna tintu ba jari la ron kuli إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ينهي إن أولى الناس بإبراهيم أنك تكوك ياري رارو النبي إبراهيم تلقى كشكاي للذين اتبعوه òǹṣàbíkù máa ṣàlèbọ́ òǹkìdẹ́yìn bí ó kù máa lè bọ́ ẹ̀ẹ̀gbàzámẹ̀ ní ìbéèkì lè bóhùn yìí abele amatukere aronwi wa hadha nabiyu manya nabi egide kidiza me na baje ku madu anabi muhammadu ni inwo tugbe ke anwo claim ka anabi inwe edomo walladhina amanu manya ma pa ku ma won je pa anabi muhammadu egide yi amatukbe ku ma ngora aronwi kaka anabi ma edomo wallahu waliyul mu'minin allah unchi ana uchubiyo amma ba kwa kuma da imani wadda طائفتهم من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون ود الطائفة أبعوك دوما معنجو ود الطائفة Ọ ka domo ma niju min ahli kitabi ku ha be ku ma do takada uma law yudillunakum imma jeje titi turku ma me kula edo ma mabo wa ma yudillun mamda ni kede ne dolanu mani kade ne dolan illa anfusahum da kola ma on ma dola wa ma yashurun ama imani iba majonu woni ma do ma tira yakute alukuma alikuma nege kumela ami yahudu ba wallahi egba du ma tuje du uye ju uya nele igaba dia ma chi aba nege che kanige padin islam e palu israel on head quarter go kuma cha mu jeju gide abo israel adini e ma chi judaism ma dido amangi ngeju mangi ngeju ami christian ama ngijo ami kristian ami kristian ni majakala ko mi ma ka ula amado amal ti jerusalem nya de gidi jerusalem idi o takara bible ko ne du jerusalem e o gwe ti sir jerusalem da bene kene gido ko ta ju dingo so ti japan o me ti awo ti o ke je lela e a e me ko lela nko am da du bo ide o takara bible ka ihe otu abanị mmelụtugbo abanị meghaghị ụmụ mechukọla abanị jide ọtakada baịbụl ideni ojú owó èyí aka yìí má kà ma ama gbogbo ya yẹn jerusalem jerusalem kò máa lò ń yóò yí ma kedu jerusalem kò máa ji ma mọ́tò lè pakúṣáká ohun tí bẹ́ẹ̀tẹ̀lú mẹ́kìrìsì bẹ́ẹ̀tẹ̀lú mẹ́kìrìsì masalachi masalasi ni gbogbo oyè lè níní kírọ̀sì dọ̀la ń masalasi nìtí amábàpá ní àmàtọ̀ ìwòlò tèmi ní má lè ọmọ masalasi lẹ abẹ́ ìbọ̀kùn máa ń yẹ̀rọ sàlẹ̀ mẹ́yìn bó máa kẹtù mí ní ẹ̀wọ̀n mẹ́tí sọ mọ́kì mọ́yàn àmà àti àmà àti ọdún ní gbogbo kà máa èyí kà máa ń lólè àmà àwọn ọmọ ọ̀hún àmì àwọn ti ogbé lẹ̀ ìnibẹ́ ìbọ̀kùn bẹ́ẹ̀ bọ́ àmúdàbí oyin má fi bẹ̀ sí ara ní

mama mi fíìmù kájọ màkíni ti fíìmù fíìmù gidẹ yìí ma enigma ti kìí dó máa ta ẹnọ ẹni ẹni satellite gẹgbọ abájọ channel kàdọ máa dọ àti channel o ugbélé ti dó ọlọlá máa ta yìí idó idó abútabú dó máa jọ máa ta abóbulẹ abókẹlẹ mana dọdọ akatane máa dàbí wọn mọdà múnẹdùnú mana dọdọ ẹni katane wọn dàbí wọn mọmúnẹdùnú éèlì kìí dó ọlọlá yẹn ní ugbélé. àmì ẹ̀hùrù ní ẹ̀rọ kọ́tàkẹ́gùn ní òhun tí àmì ṣáàlẹ̀ lábánilẹ́mà nẹ́yọ́ èyí bọ́ọ̀lù ọdọ́mọ́ àmà ìtìrùdúsù bọ́ọ̀lù màdúwà ṣe ń gàmẹ̀ kí ní ríra rọ̀ bọ́ọ̀lù bá ọ̀làlù ọ̀lá ẹ̀ngà pàlù ọ̀lá bí ẹ̀ngà ọ̀lá sí ilẹ̀dù àwọn ìdọ́gbé mẹ́lẹ̀ ọla alụọla ịṅaṅa alụọla chi ama chọwali kurani ama na, ọlile nwodo bi megen amedi ọlụbọọlụ nwa ada n'ime Ị na aba na-enye ịma transfer atọ waba ilomi okobi aka ọmagala nke ihu omikwu warụ iji hostel maka dịka anụ achị ya na taghị oge chi ya nwoke eji ka adabawa eji ihu ihu abene kiji lem da baye jowi manul kana chalu manul kana chalu olai nari dalu nari dalu olamdo lugo olamdo lugo abola mudo lugo lui majiwa gbogbo machini kini hubala mana ama kini komo mi uma ba kin en be kuma ki ame kwala ma gede ya ame me mu ma ngini ki kuka sina ya ka ngo ni ki gut ki dikan zaka ya skulu ga gini ni enwe eme je nga ma kola bola bo egwu enwe mo enele na enwe mo ma odo aru bolu kado yeni we mele yunge emele gbo ye na echata ele ena echi ya ele ọmọdọ munu nga echi bọọlụ munu nga esikọ mama me ọkụ unu nga agba agbayọ ọmọdún mọ́nú kìíṣe ẹnẹkìíṣe àtàwọn ihe iye ń club mọ́nú kìí bọ́ọ̀lù ń gbogbo ma transfer ń kó latest transfer kìlò làbáyọ ọkọ̀ onúkì àgbà pound onúkìíṣe máa ó ṣe ìdí nàìjíríà onúkì àṣe aka onúgbòǹgbò bí wá ayékọ́ ayékọ́ ló jẹ òmejì kóru sí nàgbò ìwọ́n dàdúmọ́ ó dẹ́nu múnẹ̀dọ́ yẹ́nì enile ŋo mun abo idude ne mi yene meta o hala magaba dia ikaja ne pakuchaka enile ŋo ude ne kadongu yene no geha wemo ne kwe ki argol ni sesiri wemo ye he e jida ŋo ya kuwe e ke ku ta ma yine wewe ke ni ne yu akia moni ingo chini ka ingo ka wẹ́hà ọgẹ́lẹ̀ ọ̀rọ̀ àkíkà ọgẹ́lẹ̀ yìí dẹ yẹ ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tẹ̀ bọ̀ ẹ̀múdà gẹ́ẹ̀tẹ̀ bọ̀ àkíní tún kò ń gẹ́kù ẹ̀yẹ́ kẹ́ gẹ́ẹ̀tẹ̀ bọ̀ ẹ̀bá ẹ̀hún lẹ́bẹ̀ kí gẹ́ẹ̀tẹ̀ pàkó wẹ́ bẹ̀ kọ́ má lè yé léwu ẹ̀jẹ̀ ọ̀lọ́gọ́ọ̀lù yẹ ló ẹ̀jẹ̀

ẹnẹ́kì ọmọ ìjánẹ̀ yàbákàrù dọ́ èyòmórù dọ́ ìsùmánù dọ́ ìyàlẹ́yò dọ́ ìtàgbà àbítọ̀ àbó mẹ́ẹ̀lẹ̀kù ẹ̀dọ́ ẹnìkì dẹ́gbọ́n àbí mẹ́ẹ̀lẹ̀kù ẹ̀dọ́ ẹnẹ́kì ọmọ mìtì méjì ẹnẹ́ ọ̀làkàlógbó ṣọ́gẹ́gẹ́ wà kàfún ní gbóòrùgbọ́ ọ̀rọ̀ inú

school level ma ka jọ sọ́bjẹ́tì tẹ́gì àṣẹ́kù tẹ́gì ma ṣẹ́kù ma gbá jọ wáyé sọ́bjẹ́tì dúkù ma ka jọ skul yìí ó jí ilé ó jẹ́jẹ́ fún wọn ẹ ọ̀rọ̀ ayé ẹjẹ́ ẹkpo yáta nì tí ó rí ọ̀rọ̀ yẹn ní ma máa dẹ́ nìtú ẹ ọ a yípa kó jáká mi tí ó rí maye igede tiro abaye ne ma ti le medu yimu aladi kame ko yidan ogala nga ji hu yoy ane nga ka chokara tuwe bogu mama mi skulu ka yo mi skulu lele ola dini dungo de de hun mam ko be hun te pa kushaka allah tabaaraka wa ta'ala na bogi de ba ma try me yoyo ma ngo che bogo yi che ku mene du madini ma mi che le du ku skulu monu ngele ngene ma ko chara bi ka ba yo inde winde inewu inewu òun akọ́ṣẹ́ ọlọ́la yìí a inewu gẹ̀dẹ́ ikọ́ṣẹ́ ẹgbàdúkà yẹ́ bí kùránì kùránì yà wọ́n ti ní dùwà ọ̀sẹ̀ wẹ́kẹ̀ àjẹ́ kẹ́ wọ́n dé inewu imáyé kùránì kẹ́dù máyé arabic tọ́ ẹ̀mà arabic yìí ẹ̀wọ́n mi kùránì ẹ̀wọ́n mi inewu ẹ̀wọ́n mi máàsì ọgbọ́dún yìí pàkóṣáká ọjà tẹ̀lé nkẹ́ mú àmọ́ àbẹ́gẹ̀rẹ́ ìnà àjẹ́ndà kàmánẹ́tà màkàmẹ́ ń yé wa àjẹ́ndà má ṣe kàkí ni màá tẹ́mi tó ló ká ń gbé yàn àdín Allah ta'ala yanihi ma an yeju wadda ta'ifatu min ahli alkitabi o ka ya mi ahli alkitabi ma an yeju law yudillunakum kuma mu mekola wa ma yudillun mam da ni gidan dula megile lika mato amabaru ya nan ni one kala ni leli one kala ki je ni yoha se ni ka ka ngo ji no ikikilo gbogbo la na idanu agbayale ma ya yoha yalale agba ma ya yo ha jala le a gbogbo yo kodo ọmọ ọmọ ne gbogbo ehun egbadugi ati ni ya gwa jakaun ya te awu ene meje apeyu ma na ho onuguru kun agwo nya te to da jaka de mota bale ongwo ma na ma tili o ha matili. ma ho tili o ha matili. ta ma yahudu Allah tabaraka wa ta'ala ni mati ne kuma kuma yalla kila wa ma yudilluna illa anfusahum mamda Allah no ola ma ma kola wa ma yashuru mamda ne ma ya ahlal kitab ya ahlal kitab lima takfuruna bi ayati llahi wa antum tashhadun ya ahlal kitab o amakum ya kabota kada lima takfuruna bi ayati llahi eun sita ku me ko pa ma yo yota wa antum tashhadu amegide aya qur'an me jima me bijali akolo yonki une macha kakawen ona kwa qur'an awali ejima kune ile no kutokea kolo galele pamodu niki gweje ukiafoji no me bijali kakola qur'an sigesiangi me angoko kunu يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وتكتمون الحق وأنتم تعلمون يا أهل الكتاب أما أبوك ما تتكى دعمه إلما تلبسون الحق بالباطل eh lima talbisuna alhaqqa bil batil aw kitaku me moge char ko da manyo le mige wa taktumuna alhaqqa tak me lo le me moge char do maja wa antum ta'lamun ma atima yigde cholo litafi ma ngoja kare ode yo litafi amado bible kuma ne jala le oli mi tu yine oke okay? ilẹ̀ múdà jẹun kókó gbọ́dún kí múdọ̀ lè mí iná ọlọ́gẹ̀ẹ́sá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gègé hun àmá ma mọ́ gẹ̀ẹ́sá gẹ̀ẹ́ ma mú kó dàmáyọ́ lè mí ma ó họ́ fọ́tọ̀ dàmáyọ́ lama a ma mú họ́ fọ́tọ̀ dàmáyọ́ lama wọ tọ́kì tún múnà lákọ̀ sákọ̀ ọ̀gẹ̀ẹ́sá lè hílẹ̀ ìfó má yà ma lè hílẹ̀ ma mọ́ gẹ̀ẹ́sá dùn má yà wà á ń tún ta alamun amẹ́kùnmẹ́ tẹ̀gẹ̀sí àmàkí bible ẹgbàdú máa dámi máa lè mi ya nìyí máa tẹ̀hẹ́hùn wọn máa dọ́ra kí revision ni máa kí revision ni máa ó revise máa yẹjú góólù góówá góólù góówá ọ̀lẹ́ yìí kì máa yàn kí adéhùn rẹ̀ máa ń lu kú yìí kì wọ́n túbọ̀ kí a máa yún itọ́ padà ni wọ́n lu máa yún. alùpùpù sákàdá bible dẹ́ẹ̀dọ́mù. kristian duke tini ni kishi kristian ki aso taka da ishi ma kola leja ale nde ma te hon mu ma ci yara golo gowa enye ki tugbe ma du ko ma mdu ko ye ki tugbe kuma adu manyu ma mdu manyu alu ma ci ide en le tingo ola bible so lu yu yu yu yu yu yin ci copy olu yu yu ba eh, edition olu yu yu yin ci e eye bible negbe bo ma ci ne gbolu kan gidi lu bo ani binu wa alayhi salam ìdábí ní kíkùrá ní máa gbá yìí àmọ́ ẹ̀yà alábánilẹ́bọ̀ díhùn ọ̀gẹ̀chàǹtì ẹgbọ́ ìgbàkà abraham lìlídọ́mọ́ ha ẹgbọ́ kùn wá kẹ́ ìbáìbù ẹgbọ́ joseph alkamomayun kùmàdá tíyàn takùmàdá tí dúdú takìwájọ fẹ́ ẹgbà ẹ̀ takàdá báìbù ọlọ̀gẹ̀chàǹtì yìí anibi isa alayhi salam ina mú kọ̀lá ń ẹ̀bọ̀ kìdálóhùn ká àmúkọ̀lá lẹ́kìdálóhùn ká yìí kí á jí wọn pàáyé ojú yìí kà máa dún mún yìí ni ọlọ́gẹ́ni lẹ́bọ̀jẹ́ báyìí màmí gẹ̀ẹ́sì ayé do màmúdù dàmá yọ̀ lèmi tákùmá ó fọ́pọ́ tọ̀yọ́ lama ẹgọ ẹ̀yọ tákàdá matthew tákàdá matthew yọ kẹjọ ọmọ ẹ̀ kó wú tákàdá matthew oyẹ kẹjọ ọmọ ẹ̀ kó wú ìṣínà làkè àníbi isa aleyhisselam kìkà ọmọlẹ́ kwedu kegbe bible ke gba ke ma níbi ìzá àṣíkí ṣọ yóò ṣe àṣíkàkí àṣọmọ yóò ṣe ugbòdẹ̀ yẹ́nìí and jesus said unto him the foxes have holes and the birds of the air have nets but the son of man has nowhere to lay his head anibi isa alayhi salam ló ń kó náà kọ̀ọ̀lá yẹn yẹ́nìí máa dọ́kí fox ẹ̀láyà máa dọ́ fox yìí ọ̀bàlà olù yanihi machin no fe gbo kuma ramaja shem kakayalia and the birds of the air have nests amewe kuma je maji ahuja au alali abdu kuma ugogo chen ko yo doba machini nest unyewe ma do nest yi maramaja ji unyewe ma but umi kuchoma une for the son of man umi kelumi yomu une mushi ene kuma do mojo ẹnu omi kùmẹ̀ lumi ọmọ nẹ̀wọ̀n mi ṣe has nowhere to lay his head omi àánú yóò tọ̀tọ́ lámi kùmẹ̀ adójí mi tọ́tẹ̀ yìí allahu akbar ọlọ́gọ́ nẹ̀gidẹ́ kùmọ̀ àkíní ọmọ nẹ̀ ọmọ nẹ̀ yìí ẹlẹ́ tí ó takada mark the book of mark chapter uh, fourteen verse twenty-one ẹ̀wọ̀n lé abánilẹ́ ọmọlẹ́ yẹ́nì the son of man indeed goes as it is written of him omi kùtsọ́mù nẹ̀ ìlú nàá lóyún todo ona kojo kota ne mido ma kine ba ya wafu na lo anibi sa do la nko mu ne amone ayi mi ma ni omo yo nge ase yi takada bible eh, takada numbers the book of numbers chapter twenty 23 verse 9 yeni god is not a man yagi bible ya ya mi bible e eh, to ke bi ke god is not a man that he should lie ojo itu nengi ki arole mean neither the son of man that he should repent ojo ya choma ko ne bingi ta ma ko yo on ka kita ko yo bi bala bala dinu ojo chu nengi chin ojo ya chomu nengi ya bi sa allah tabaaraka wa ta'ala ni on choma atunwa ati

màdá adam kọ́ ọmọ ojú ọmọlẹ̀ adam which was son of god the book of luke chapter three verse thirty-eight adam come àkọ́mọ ojú ẹwọ́n lè tún ọ̀tàgàdà psalm chapter two verse seven yẹ́nì i will declare the decree the lord has said to me you are my son this day have i begotten you you are my son this day have i begotten you Ojo àkọ́ àmọ́ ọmọ àwọn àbẹ̀ṣe èyí ni òun máa mẹ́dúgbò gbogbo àmọ́ ọmọ so àmì amúkọ̀lá abánilẹ́kì díhọ̀ ilẹ̀ṣà níbi dáadáa wọn yóò kọ̀lá wọn mọ̀ ọyọ́ aká níbi dáadáa wọ́n ṣọmọ ẹwọ́n lè tí da agbó mune. the book of chronicles chapter 1 verse 17 and chapter 2 verse 13 anibi suleiman aleyhisselam ma dọ́kọ́ mọ ojú ọmọlẹ̀ ó ṣe anibi sákété ma dọ́kọ́ mọ ojú ọ̀tákàdá bible bí a fọ́ ṣẹ́gi má ṣe ń kété ma dọ́kọ́ mọ ojú bẹ̀kí tí gbẹ̀kùn ma mú du ma mú du ṣùgbọ́n du àrẹ̀ kuma mungu sikeji mojonu samola amola gaskiya bana gidai je bible nana eki ni kangan cho jaba yenge di di bible wowi enge adi di ye tubo takada bible lelelo engi de jo abapa to mo lu ti akini hi ola gaskiya jo mo takuma do buma taki ti oli mi maka allah ya kakini metuma nini lima talbisuna alhaqqa bil batil en shi takolo ge jaba idio takada me kumemoli mi ko kumemko damanyu وتكتمون الحق كما مي غسكيا ممدو ماجا وانتم تعلمون اونغو نغو ممكي ماجا لكنه ولا كما كايتا لن يدنو وتمام دا كما نيا ورو ابا يوي تكما باغدا بنا كنه امنو تو بنا ما هناك ابا eh so ngeji kama boy mani ki goro ni وقال الطائفة من أهل الكتاب وقال الطائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون وقال الطائفة ọka kwebi ah, min ahli kitabi kwe aboka da taka dauma mata kama ni aminu bil ladhi unzila ala na amanu me doge ta kwen kuma duro gunga ma ba fai wajahan nahari e bai waja me bai waja me mi me gaskiya du ma ba fa be ni amata kwa me awolo ogwe wakfuru akhirahu iya ye gba koro ka ta pa ko yanyadu me ala mudabti kafiri me ame kwa mali to ma ji me ochi mai n'i gba mai waji teje obi ana o meda bere du me akini hi ama won ni be ka mo ne gwa akini a gide a ndu tete chapa me un ne gba ka me aba ma alika ko ke ni e le je wa me nya ka yarji'un me ni kama ba me ni kuma me kuma du bi mariam jamila gidai na mo takada nana nana nana nana biko onu ble ojane onu ble eni hungi sei eni hungi sei ma duti ojane egypt kinya ti kose okote adini inya okara tuche tu iche nuko tabali, ma je onya okara tuche firki je kuma duwa ya ya jinwa kwa mabakwa ya mokara tulete yiko che che che che ujane london ujane america ujane pakistan ujane india ujane uh, ujane egypt ami country du ile pakuchaka itechi karatu abio karatu koche ya muda biya ikini jinwa kwa mabakwa uji gaskiya el likola bai ma ya duwa el likola mi hadisi duwa

kpọkụ nga ele kade ba nga nike kute ọ ilanu nga gwọlọ ameke abụ ngwọlọ ina bẹẹ bọ ma yẹ kó ma lebọ ma ọrọ ọgbọ abẹẹ bọ ma gini ọga ibili adi ha ìyẹn la ma kọ gwọlọ unu bilẹlẹ báyìí ké amadọ amukọla abuja abuji kama káfíri tsa kanya ma bàbàbà ìṣe kọtakada do lewuma bi nya ìnya gbẹmù ìkọtakada lewu ejiru. àmọ́ tágàdá ń kíkọ́ kíkọ́ òkèkè abanilẹ́wà alìléhu ìṣe akọ̀ tágàdá wọn lè yìí àmọ́ tágàdá wọn lẹ́ èkó mi ìyá omi lè wó gbúdú more than twenty àmọ́ tágàdá kunu bilẹ̀ kọ́ mariam jẹ̀míla ìnà mílítà àmọ́ tágàdá ẹ̀bọ̀ kíkọ́ ìwù kọ́ ìwọ́wù send ìnìmá lè mí kàkìdó já nẹ̀ pakistan ẹ̀gbà ìgbélé màdúrà kìíní abul ala alimawududi ìdí malami lẹ́ngọ́ gbogbo gbogbo kìíta sígbà ma tọ́rún ma ò tọ́rún tamada tó ń kó dàbí àwọn gbogbo ma kó dùn kuma nyá tó kọ́sẹ̀ kuma ní kí dàdí nà bàbá bújírà mu nìyí rẹ̀ òun sẹ́nẹ́ kéwù ma sàbọ̀ abánilẹ́ màṣẹ nánà tẹ̀gínì tó náà ma wọn náà sẹ́ndà mu nẹ̀dú òkọ́ tẹ̀gínì gbogbo yé lẹ́yìn ni ma náà sẹ́ndà mu nẹ̀dú òtẹ̀gínì kuma nyá tó kọ́sẹ̀ ọ̀la dínì àbàpà akọmọdún gújíyàn àbàpà ẹjú wọ̀kọ́lẹ̀ tọ́ ìfẹ́tùn mi alẹ́ kìtàbí àmìnú mẹ́dùkẹ́dọ̀nú gbẹ́nkùnmọ̀dúnrọ̀kú ń àbàpà wọ́jí hannahari ẹgbà àbábá ọ̀rọ́ká ọkùnrin àṣẹ́rọ̀hù iya yóò yí ọ̀rọ̀ká mẹ́ ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله قل إن الهدى قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند رسل ربكم نعم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم ولا تؤمنوا ما جتلا نونو جتلا نونو nane duka kini ene gidai onu kemi gidai yon gidai abeki peter gidai abeki solomon gidai ene gidai amkun ake mola kimotomoto nga mola kuoyi ọjọ́ àkíní mẹ́tọ́lá nínú tó dọ̀rọ̀ ká gbágbá iná àgbẹ̀ ibi iná àgbẹ̀ ibi rabun gungue ẹmúdọ̀ ẹnẹkẹ́ kọ̀pá ẹlẹ́tẹ́ àdìní mẹ́họ́lámọ́lá ìgbọ́lá dìní bá mẹ́họ́lámọ́lá mẹ́dàgbò yá mẹ́tọ́lá ẹ̀hún dúkù máa já ṣe àmì skúlù bi máa já bì hospital kù máa já kọ́ dúkù máa ṣe ibà alùpùpù máa lè kú máa kú mẹ́lá máa ṣe o mẹ́yìn skúlù máa ṣe ṣe kú máa mɛ mẹ́lá mẹ́yìn ma ṣe kuma máa dùn mẹ́lá ni abáyọ o ó yí ma ama nara woni le lale nota yi abapata lale nitese bi abapata lale ama akiri ma akiri ma ŋɔ

ṣùgbọ́n ma kí náà má bàa kọ́ aṣá orí abájọ yìí máa ṣe reception máa ló máa yá tìlú ọkọ̀ kọ́ yà máa kú má ajé ọgbọ́ máa kú má tìlú ẹgbàgbé náà má bàbá mímọ́ ní abánilẹ́dọ̀ ha orí ni bọ̀tà abá abẹ́ ìṣí ni ṣe kù máa lè àmọ́ àbàkọ́ nùgbò máa mú kọ́ wa abẹ́lẹ̀ kéèkì máa já kọ́ dáa máa kí ni the name of the father and of the son and of, and of the holy spirit àmì kéèkì kọ́ dáa máa di kéèkì lẹ́ ọkọ̀ àdútọ́ yà á lu ọ̀yà àdútọ́ kọ́ àlùtàkùn máa náà tìlú

abakwa mecha mi moya na ita ma chi wolima tako ya du yo gba chi wolima ya da ma eh gbele de eh on te da de na lo ya chi wolima de mamu isha ọmụ. ja alege nu e ga boya iya ile duwa ya ya ko to ogba mu ne ko da ye ne ko iha dini aba am kristian lele ama kwa mba amele haya gomije gomije taka tobi mani donata managwa munegwa ubake nugu mai gwa gwai makoda yeko gweni eh agba agba awaya olede akoda yeko amma oya ba ko biya ko kullu lil mu'minati yabghuduna min absarihinna wa yahfazna furujahunna wa la yubdina zinatahunna illa ma zahara minha وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن الا لبؤولتهن او اباء بؤولتهن gbogbo àtúkò ya ya kàkàrí rẹ̀ ọjọ́ àkíní ẹgbọ́ kúrò blẹ́gọ́dù hui ọdádọ́mọ̀kẹ́nẹ̀dọ́ alẹ́nu gbólíkẹ́kẹ́ àbókùn tí ó lè kìdẹ̀ ate ekili ọkọ ekili iye ekili asogbe ọ̀nẹ̀kẹ̀lẹ̀ ekili kekele ọ̀nẹ̀kẹ̀lẹ̀ ekili abẹ́kìdẹ̀ machi ọ̀píọ̀ ya mali ma wéré ìdí ẹ̀nẹ̀kẹ̀ alégọ́ ẹ àgàtú ma wéré ìdí ẹ̀nẹ̀kẹ̀ alégọ́ ẹ àmà ńgọ́tẹ́ kùmàdó káwéré màdí ẹ̀nẹ̀kẹ̀ alégọ́ ẹ ẹ ọ̀yà wọn gbígbẹ̀ ṣe kí á dọ́ jù bá abejuma ade ngile ngile awa abe na akọ ini ha miru ka abe abe akọ bebi are ire kureju ene ma cha ere unde yengele kureju ipa da yen ko gba be iwa ma e o ya wole de e igbele bi gbele un e eyan gbe eh o ya jeyan o ya jeyan o ya mede o yo ngene meyi pe o ya ne ilelelele ki wa legwa ka. imu dàbí ilé imélẹ̀wọ́ yanẹ̀ imú múnẹ̀ kó yàdàbí wọ́n agbó àmúnẹ̀ igbóbi wá kàdé imu dàbí ilé imélẹ̀kó yanẹ̀ yàdàbí wọ́n agbó múnẹ̀ mẹ́tẹ̀dáṣà alẹ́ ha ẹrẹ mẹ́gbélé ẹ̀lí an gẹ́dẹ́ máa ṣe àdínì kìrìsẹ́nìtì ìhìrà máa bàkọ̀ ijú màmùkọ́ káàdì àmábàkọ̀ máa ṣe máa káàdì ayọ́rẹ́ máa alhamdulillah ìkọ́tọ́ apart from káàdì lẹ́dàbí wọ́n lẹ́gbọ̀n múnẹ̀ lóyẹ̀ aba begide chini chi kalanda okoko ya agwo lama aliju uto gele yi da ma ba kwa nu gbo chini chi kalanda le ma chi ma penge ne ne badati yi badati yi badati yi okoko ya ma ma kenya ka dola ma manalu manang manang ko lama ma penge mu ne maka yi yi ile kado, do yi le genu ine ki ngodu nu ya ko owe yi odo odo meji etai kani ye yo gele dan un ile du ye mi da ma chi yo tapolin ohun ma dáàgì jọ náà àmì kírísẹ̀n tí ní ṣe yìí ẹni ma ti kú ohun ma kí ní ṣe dọgbà na nẹ̀yí ma kí ní ṣe yàn ma kí ní ṣe awere a máa pa anúgbònùgbò ìṣí ní ṣàmà ọ̀tọ́ àmì ọ̀nùgbò manahe aheseti duoto manahe chada duoto matoyo ma duoto ma ma tepe ma duoto otole ma ma ma wewemi wewemi wewemi wewemi ma chi dabulini mamda dabu bete yona amengi idu iden ke ba igbelin zamani onwa alijami christian adina bapa chi nalu kidwa kuma chili dalu kidwa ma chengu duli awiri ibo onye anẹwà mi ma ya mú ìyó ògùnṣẹ́kọ̀ ìgálò ògùnṣẹ́kọ̀ alùpùpù àti ẹnubìlẹ̀ mọ́dá tú ọkàlẹ̀ yá àjẹ̀nú ma ọlá ń gbẹ̀dú gbójáàgbò ma ń gbà ma mú dóé àwẹ̀rẹ̀ albarka àti kọjọ́ ojú wáàzi ọjọ́ má bèrè yé lẹ́dùá ma wọ́n jẹ́ ẹnubìlẹ̀ gbójọ́ àgọ́ abájọ yẹn má dáa lẹ́ ma mú gbójáàgbò má dìnnà lé ma mú tágó ọjọ́ tàmáṣàlà ma nù mamunu bilaw taguhu ka ina lillahi wa ina ilayhi raji'un ola gide ba ama chuwaji na chuwaji mu abeke aje magi akel en do ebele en len ebele ono bile ka wolo jele ola egwe hum de ola egwe de ama obiane ade adwa ojo ma junu dwa ile du bile oda ole ma ọlẹ́ àti àtẹ̀wẹ̀ wa ló ti wà wọlé kọlẹ̀ ẹ̀kì tí ó na wọlá nú ẹni yàtò yá àbú máa dẹ̀wù tá ma wọlé ẹni àmẹ́rin ìlú yànyà múmú ma yà ma yóò gùsẹ̀ pọ̀ ma yí hawere ìyẹ́ ọ̀ kìrìsìtẹ́nìtì alẹ́jẹ́ àmà ṣọ́ọ̀ṣì màmúkú màmúká yí ma Allah tabaraka wa ha yanihi wala tu'minu illa liman tabi'a dina enaki mal libadi ne men metala na uno turu men ma e hadina bele melola meyin kul kaoma innal huda utona yiku na adoju takin ya aljanna iba hudallahi um tutona yo yoyiki ayuta ahadun mithla ma utitum chukwe kuma mewu dungu ne ole kuma dunga me ama ma njo ji kwa ma nja te me la ilo enele aw yuhajukum inda rabbikum abaga gini metini tulukuma na lola oji to de me matini kuma gbadina ni mẹ́lá ẹ̀lọ àníbìbá torí ilé kọjọ́ ti ń kúrù káọmá iná ìfọ́dùlá bí ẹ̀dìlá àtìlẹ̀ṣọ́ ọjọ́ ìdẹ́ yóò tí ìhìmẹ̀yẹ̀ṣà ẹnẹ̀kẹ̀rọ ọjọ́ aláàrẹ ibi àdàtìlẹ̀hún wàláhù ìfọ́dùlá àbíl wá sí òun àlè aláwọ̀ṣẹ̀ náà bẹ̀ẹ́ ilé oúnjẹ apẹ́ yà ní

ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤجه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤجه إليك إلا ما دمت عليه قرار دائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون ويقولون على الله الكذب وهم يعلمون ومن أهل الكتاب كلها كل أبوكم أن ما ما أبو أدتك دعوما لغدولين من أنك دعوما in ta'amaluhu bi dinarin bi qintarin oko e na na na na na na na na na na na na ba sham kam sham kamuko kamuko ngenele ke kaki mune ke mama na oko e na na oko e na na maloka kitimtari emo ko e na na kun eh yu'addihi ilayka e gbadu ke tino ko la ba jide ke oko era labi abdu kinala kade business we ko ngaki damale abake menge mewu abake dunga dunga ki gbamunemi abdu ko kole nana ke nya ko ilayka ya do ko da be wa minhum ababu adehuma man inta amaluhu bi dinarin iya choko dinare hoka kima nutani unga mudu mu kimuneba la ilayka okole iya do da illa ma dumta alayhi qa'iman beke ke ajibu se to ala kuna ajengi ni na gba ngini ni hmm. ta ko ko ala to oge o chopo ni gbegbele idu ege no yi jeme abunya o ya ma made ami ahlul kitab un o ya ma made ali gide ku ma ne jama ketine no ali gide cha liu o ne ile nji toro ẹgbàkọjú akọlà àmàna yìí ọ̀là àmàna dẹ̀ ọjádùn wọ́n àkíní ìbẹ́ẹ̀bẹ̀ hùmá nà màna ní ìbẹ́ẹ̀bẹ̀ hùmá màákí nà màna tọ́gẹ́lẹ́ngà akàtà máa pàjọ ọgẹ́lẹ́ngà dẹ̀ ihu wa máa bà pa ìnà bẹ́ẹ̀bọ̀ hùmá nà màna nù ẹmẹ́hùn tó máa múnẹ́ máa múdú jẹ yàní bẹ́ẹ̀bọ̀ dọ́mọ́kùnmáṣẹ́ nà màna ma máa múnẹ́ gbàdúkẹ́ tẹ́nẹ̀ ọgọlẹ adé ńgbẹ̀wé alùpùpàṣẹ pẹ̀lú ojú méjì rẹ̀ tùdálẹ̀ alẹ́ àmáànà inẹ ìdí alẹ́ ògbó gágá kọjú ányíkò nìkínẹ ọlẹ́jẹ́ wọ́n já ṣòro kàkìdẹ́ ìmú àgbọ́ yíkùbìrù tààlà ànìlì yahudu bí annà fi hìmìlì tunala ya akwa waka chama kwa iti ali maleku manaiba akiye turuka na ali abane la ngolan eneka emoko enana kun egbadu ketini ya ya doko ele exact la lu kidele ya denwe da bie eneka ya amoko kekele dun so ya gbiyuri yoke iwa ka ya gbo azi fanyi amama ya papaka neyin inaba bodo mo koko cha bu mai juna eme ndu mamu ne mamu je, mai mamu duje je. ti ko kijeri dagu ikijeri dagu ne ka domo i jali en ku kecha kana ka ne de mo da gere aje ti ga ni beliti ema ka je tele yo lo yo na mudan aje ti ji acha e bi tosi ti mama en o beliti mo dagu kewe ya ke tini ton kumeka gbẹ̀rún kí a ní kí 3000 tó á ń sẹ̀tì lẹ́lẹ̀ ó nà ẹ̀yẹ gbóhùn yìí ikọ̀ dẹ́gẹ́dẹ́gì mẹ́rún ẹnẹ́kà àdọ́mọ́ á ń sẹ̀tì lẹ́lẹ̀ ìyọ́ mẹ́mẹ́lẹ̀ ká jáwọn bẹ̀tùmàṣẹ̀ kúná ìyọ́ mẹ́mẹ́lẹ̀ ká jáwọn bẹ̀tùmàṣẹ̀ kúná tọ́lá sẹ̀tà abánilẹ́ òun wuli òun wee ya wee makara bụ nwunu wee ka anyị na-aba na kede ka ego moke eme nwe dunwu se nkọ yo ke ne aba na kede ba egbido ojo ojo ile chepa kemude ne ke ni amana ojo ile chepa keni ki yengu ne ke dun abe akine yengu ne je ogogu ma yu yengu yi àmọ́tò kóbi ẹ̀bọ̀dọ́ mọ́ gbórúkù máa jù jẹun kọ̀ kọ̀mọ́ṣà kọ́ mú àmà ya jẹun yìí mú ka nẹ̀ ṣá bíìzì máa máa wẹ́ dọ̀ sápá ẹwà wẹ́ dẹ̀ lẹ̀lẹ̀ á wẹ́ dẹ̀ kàmọ́ á wẹ́ di pléètò múnẹ̀ á wẹ́ di háàfù á ìgbà pakúṣáká ìyàkúwà ní ẹ̀hún jẹ́ pakúṣáká kó wà nípa jọ̀bí ìgbàgbé akọ́ àná ẹ̀bá fóònù yà ní méjì àlóbi hello abúwẹ́ka ẹ̀gẹ̀ ẹ̀ eh, no problem ọ̀ngẹ́dẹ́yọ́nà dáàmẹ̀

kidi kida bi ya gbere nele nge yemu je mi ruha jai nge mari ado ko woni e ga bene ki mo ene ki mo tu yemu la hi do kana mo ko ko mi daga lo le hi do ha chu e pene go e yemi yemu ne ene le mo ko ni ja ko ngo mo ko do ko ko mi ko da 150 ji 150 la ja ẹni lẹ ẹra mẹ òun yóò ń ẹra tán ìmọ̀kọ̀lẹ́lẹ́kún ẹ̀kọ́ àdó àmà nìyẹn àmà kéjì màtí atọ́lá lọ́yọ̀yọ̀ àmà kéjì bẹ́ẹ̀ ní ìmọ̀jọ́ bìrẹ́ màtí àyíká dìgẹ̀sìgẹ̀ amúnì màtí àyíká tọ́lá lọ́ngà amúnì ẹ̀ àkẹ́ ayẹwo làbájọ yìí kẹ́ẹ̀ ni omi jàkàdà e la maka na-ekele iri ju eje iri ju edabịa maka ọ na-ekele akechi ọka ma akechi maji maji maji kano abịake n'ime dugori abịake ọsụkụtụ ma ji akpọghị kpali ala alighị baro nneyi na akpọghị kpali enike ile nwa ame ele nwụla ala alighị ka ni tagidabịa alili otu ka dabịa alibida ele nwa ame atela todehun amago agini ka one ile yele mune ke amoko ele bije ni lolo ta gbagegu opposite first bank ina kisika ke awo mo ke ato ati tochi ati ata mirebi ata mo gine gine chaka chaka ka gide no yoma bayo ungu no mo genu e yoma bayo na mewon ki jomo ari gubo yi mo gon ma yun tata tata ko du mama re gubo yi mo mama le amago ati ni o ne ile ye ye adem kide yin hmm? maye oga ogo amaja e aja ma kijebo ele aba ojo odu ona sto ma ne ne ri be ki ma chi mama e mo mama men kubu mama chacha kubu ma am ta kulini kubu ma ogala ma kubu ma jongo ya won na yi ene do aje ki mistake wa do abdu ko ne ke ẹ̀dà má dẹ̀rẹ̀ òun kí ẹ̀dà oúnjẹ abẹ́rẹ̀ ẹ̀ka ẹ̀bá tọ̀ kẹ̀kẹ́ kí anyájú yìí mẹ́tòrí kí bèbí dáàlá ṣàkàṣì fún abẹ́rẹ̀ ẹ̀dùn múnà lọ yẹ dáàgbà ṣàkàṣì mú tẹ̀lẹ̀ ìrù méjú kú máa ṣáálẹ̀ tí ń yàdọ̀ ọ̀ṣẹ̀ wọn nìyẹn ìyíwà àmà yọjọ kí gálà ayọ́nà àmàjọ ó yí ń àjá yìí aláṣọlá bí àdọ́là 419 ń àjá ṣe 419 ọlójú gbùjì dú ń dọ́là àmà yọ́nà kàáyìí tamana di hali o memele kuma ne dumene ki sababa keye ngune ye kemu dun aba ke ngune teke de ju ele wodu kalu o ko la baja te aba je gire enu la baja tu ko ma ke weda ke kunyin odungo yuma me nkuda e ma mi jine ne ki mebi ti o ngarida amana unga mane ni achuluka ka mi ki ma ko fedan gbogbo ado ojo ka olukale bunu kesiri mudu a ite otaka da mi abajo yi

ŋmɛdɔ kɔ lɛ kutsutsutsi tu ɖe gbakɔ wiɛ ma do tu ɛdan ŋmɛdɔ kee wa itsue ŋɛmɔko nɛ do ɔgɛnɛ lɛ kɛmugu daba o daba yi kɛli ɛbla mi aŋda abogala ɛbɔ ma le tana kedzi aba ma kedzi tsɛ kpɔ yi ma ta la hã ma ma ya ma la le ira ma ra ya kedze ya la ha ma ne ya kedze ya la ha ebu ìṣá ìwẹ́ wẹ́dí lómi ya wẹ́dí bírèdì ya wẹ́dí ya ẹjẹ ẹ ajúmọ̀ ọ̀nà àdọ́kọ́ ajúmọ̀ ẹ ajúmọ̀ yẹ́dá o ọgẹ́lẹ́ka ilé ìwọ́n ya àkíjẹ́ ọkọ̀ ọkọ̀ ayé yẹ bá kómi bá kómi wẹ́dí wá ajúmọ̀ يمجد مكافي كوي إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها نعم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل نعم إن الله نعم ما يعظكم به

imada alen amana ne lenga du yeyi abacho ne ke waji menga ne ne koda dum imada alen amana ne du yeyi inna allaha ya'murukum allah wa hu meti an tu'adul amanata amakum kata kuma ma do mame toka dun kuma do mame tiskulu amana mame me mu ye an tu'adul amanati ila ahliha e gba ke bola abajo e mu do me dun e no ma mbu ko me ale e no ma me ko me ayen e no ma me amaheka o me ayin ebi mu ebi ewu me bige èmi akọ̀màdù jẹ wẹ́kẹ́ aṣọ́ ma kẹ máa ma tánkẹ́ àmì yẹn pẹ̀pá tẹ́ ẹ̀kùnmẹ́ dágbókùnmẹ́ challenge ọlá mẹ́ kẹ nọ ọ́dà kẹ́dà ó tákàmọ̀nẹ̀kùnmá ẹ̀ òbí nínú láhàá àmúrọ̀ ẹ̀ máa hákì àtẹ́ ẹ̀múdù tí ẹ̀kẹ́ múdù mú ma ọ̀kàtú ẹ̀kẹ́ kọ́ọ̀ṣẹ́ bẹ̀bẹ̀ dágẹ́dọ̀ kàtú mọ́ ma ẹmọ́kàtú ẹ̀bẹ̀ nẹ́dún ẹ̀mí hákì múdù máa máa nà múdù jẹ okaratu ujimo okaratu ya eh, abumone yo Ya eh, amana domo antu adul amanati ila ahliha yani wa idha hakamtum bayna an-nas ma atu jilia agbade amune na chukolo kọlọ amanati ila ahliha egunyi wu egwara ro screen ni kumate albi na ni kisija screen na lachi onugo nugo ewe kodomo nugo kunyide kodomo elake kpọdọ achukolo mune ire na lachi wa agule agbo kocho mo e na agba mi ungun ke na kena laji ngocho dan Ee amegu me na me chena laji me mole me ko yoka turuka mi bogu ma shuma laji idi boka do me na laji ma ji ina laji jale ne tete ene ma discover banele na na ma bi ma account bi ngeni ma amaka bụ bankị amalụyi ma nawa ma na agbakọma ya nunu kichi pasenteji manija maneja mụ na-alụ ma ọ dadpoja na ma negosheti amakwụmacha mena ka dọgba ale ma tie ma ọkọ kitugbeji awa nga mụ na ọkọleji akaụntụ makịtị ya alụ abịa na agebo agụmacha alachiduchi a na agebo memteji ọka tụrụ kama kwerọla وإذا حكمتم بين الناس ما تشليا عبادة أمونه أن تحكموا بالعدل ما تشليا لا تشوجوا ina laha ni ima ọjọ́ aṣọ́rọ̀ ya yẹ ìlúkùn bí ohun yàá ti mẹ́wàá àjìdẹ́ o mẹ́sàkì àmẹ́jú na ya kọ́nà mẹ́kẹ́lẹ́ ní kíṣà kẹdọ̀gbà mẹ́àyọjọ́ náà mẹ́kúnmínà fi ọ̀rọ̀ táwọn àkọ́jọ́ ọ̀làdídá báyìí ya má kíkà mú wa níyìn turale amune ujile amune jamaa jamana umma choja wa min ahli alkitab abuka do taka dauma man inta bi, bi, bi kintarin enaka do e na na ya ke ke yuaddi ilayka ya rada ke wa minhum annaka domo ben intamanu bi dinarin dagwa choko kikile ne dumune la yuaddi ilayka ya rano illa ma dumta alayhi qa'iman kide cham ke ma yejegen kem de ga am chajugu dhalika bi annahum qalu amma gade maka bayan laysa alaina fil ummiyina sabil abe ga memma mewduni amma chaka ni chamela ala jebe ne no ẹni abá ní ẹ̀ṣẹ̀ àpàǹgà ẹ̀ṣẹ̀ nàbẹ̀ kí ya abá ní ẹ̀ṣẹ̀ aṣòdì ẹ̀ṣẹ̀ yìí wọ́n ṣàkà ó kú yẹ lẹ́kọ̀ọ́ ẹgbùsù yìí ìyá ọgẹ́lẹ̀ ẹ̀dẹ̀ nìdá ojú àkìlẹ̀ ọgẹ́lẹ̀ máa kà ó ẹni dúkìá àṣà àlàṣì ìṣe ìṣàbàpà ìṣàbàpà náà ọjọ́ ọyá rọ̀ kúlù ní ọ̀làlẹ́kùn máa kà yẹ mí máa rọ̀ yọ́yọ́ wọ̀ fún mi mú náà بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين بلى أجاكني إيه ما شو ما ما دور ما دور لي في مم إيه ما دور لي في مم عليكم سبيل سبيل جدوم ما مم من أوفى بعهده أنا دوكي على الكوري كوري أجوتيكا واتقى كي أوفى أجوتي فإن الله يحب المتقين الله أن يجمع شكره إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة نعم ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن شاء الله على يقدر تنبونا لنا من حديث جيجوغانهم كي أبو كاتا تلوكا أشبيانهم kemama ya bo ajo kani ke chingini imi ngaro ka tule kadi we ka bo yo e tume e do to ku ka ka go yo kya mu bangwa albarka qur'an en ka chu ko yo bitaba de akun albarka qur'an men ngal hiri kan yo tu chinwa amba ba kwa men to ba ku bu yuwa kuma ki أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على النبي الكريم Thank you.